wọn fọ let anybody fọjà kí ló wá kàn wọn àyèwá dá let everybody stay in their house. Let everybody stay at home. Home is sweet for everybody. We don't have time for that on this platform. Escape, only hmm hmm hmm. Kí ló dé gan-an ẹ jọ ẹ fún mi ní welcome back style. o ẹ fún mi ní welcome back style. o ẹ gbà mí o ẹ fún mi ní welcome back style. o àní àwọn tó máa ń fún mi ní star they are on the other i'm gonna go to my other platform i'm gonna go to my other platform. èmi ò gbà gbòla o gbòla kíni èmi ò gbà gbòla o i am on i am on my period there is no gbòla for me kò ṣe ọ̀ fún mi ẹ rí báyìí wèrè ní píríọ̀dù yẹn ó lọ wá ní wrong time mo kàn ń pa borí píríọ̀dù ìbùrù ni ṣé ò ń ṣe pé píríọ̀dù ìyà wèrè irú alẹ́ báyìí sọ yẹ ká fọ́kì nara lẹ́pọ̀n panu lé ni wèrè píríọ̀dù òṣìyẹn kàn lọ wá ní wrong time fucking shit man àwọn pírọ̀dù òṣì kan máa ń wá láwọn wrong time kan gbà mí gan wá kàn pé what the fuck man what the fuck is shit is this man ìgbà tó lóye ti lọ láti bíi one month nsìn tó lóye dé ìdílé kó dẹ̀ rí nǹkan gidi jẹ òṣì pírọ̀dù ló burúkú kankan disturb life èèyàn bullshit ṣé bẹ́ẹ̀ rí sí yẹn ara pé yẹn ti bẹ́ẹ̀ tí mo wà lọ́la. <laughs> oh my god ó kàn bàṣẹ jẹ́ fún mi ní ní alẹ́ mi ó bàṣẹ jẹ́ gan lọ ẹ ó bàṣẹ jẹ́ Hmm? People don't love me because of giving will. No. The love people have for me is just natural, not because of um, giveaway and uh, giveaway. Bó lórí burúkú arọ wèrè olórí burúkú aláyé bàjẹ́. Ọmọ òfò ọmọ àbí nǹkan bẹ́ẹ̀ ọmọ tí ò ní da fún Ṣé òun búyè ewé ni àbáyé ẹ fẹ́ bàjẹ́ ni tó bá tún búyè ewé? Ṣé ewé jẹ́ bí ẹgbẹ́ ìyá ẹ̀ ni àbó lórí burúkú ni ìyá ẹ̀ ni? Àdọ́kàsì má jà àjà fúrákàsì. Sorry, that was a slip of tongue that was a slip of tongue mo kàn rántí pé sọ pé òun fẹ́ bá mi jà ní so mò ń dúró de ah mò ń dúró de gẹ́ọ̀ yẹn ah cha ọlọ́run mo bẹ pákéjì ìyá ẹ sílẹ̀ ní ọlọ́run ayé ìyá ẹ máa bàjẹ́ sórí ìkànnì ṣé olólórí burúkú ni ẹ olórí burúkú ọmọ so sorry ma <laughs> èmi àti ẹ̀dọ́ káàsì olórí burúkú àròkè ṣèṣèwò kì í ṣe porn star ni olórí burúkú porn star ni ẹ̀ náà ìwọ ló bẹ̀rẹ̀ fáírọ́ọ̀sì pọ́ùn náà olórí burúkú ẹ awitan olórí burúkú ẹ̀ bá gbaṣọ wèrè wọ̀ olóṣì wèrè aláyébàjẹ́ irú ẹ̀ náà fẹ́ dọ́kàsì àṣẹ fúrákàsì náà má ṣe bẹ́ẹ̀ o there is no fracas this year in Jesus name amen olórí burúkú arọ wèrè náà fẹ́ ṣe ọbẹ̀ wọ́n ti yan alalalala wèrè bá wọ red dress lólórí burúkú bá kọ́ra ẹ̀ <laughs> wàhálà oríṣiríṣi nǹkan là ń rí lórí social media yìí o olórí burúkú náà bá nékèdè ààrẹ olórí burúkú sẹ́mi ní pọ́ńsítà bàbá yàláyà pọ́ọ̀nù ni wọ́n ń gbà tó lórí burúkú ẹ̀ jókòó sórí wíìchì ẹ̀ wèrè dọ́kásì ẹ̀ṣẹ̀ délé lẹ́nìí ni kí ló dé gan-an sorry slip of tongue olórí burúkú ẹ jókòó sórí wíìlì ẹwìrí ẹ náà fẹ́ máa ṣe kí ni ó fẹ́ máa ṣàìbá aláwa tá a pé gan àwọn bọ́ìsì ò tí ì rọ́ọ̀ṣì wa olórí burúkú wèrè olórí ibú wèrè tó wà lórí wheelchair wèrè ẹ tún fẹ́ máa gba ó tún fẹ́ máa bá wa pín kódó lórí Facebook olóṣì wèrè wà lọ́wọ́ night gown báwọn boys ṣe lu wèrè ní jìbìtì wọ́n lù ní jìbìtì nudity ní lórí kí lorúkọ ẹ̀ olóṣì ọmọ wèrè <laughs> èmi mà tiẹ̀ ṣírí nǹkan gbà lọ́wọ́ àwọn tọ̀dọ̀ tèmi <laughs> olórí burúkú pọ́ọ̀nù tiẹ̀ olóṣì olóṣì tiẹ̀ wọ́n lọ fowó rokodo ni dọkasi àní wọ́n ní kó má ṣe fracasi sẹ ẹ ah oh god mm. ìwọ ń kówó fáwọn boys ni àbí kò ní dá fẹ́ni tí mo fẹ́ fún lówó ṣá àbí mo ti fún ẹ lówó mi ni wàá gbà <laughs> ìwọ fowó roko dó ni ìwọ gangan lọ̀gá àwa pornstar tá a bá fẹ́ calculate ẹ̀ tá a fẹ́ calculate ẹ̀ ǹsìn wá ní òkè let us do calculation nínú àwọn tó kọ́kọ́ gbé nudity wọn síta tí wọ́n kọ́kọ́ ṣe kíni tó bò wọ́n go viral olórí burúkú aberúfọ́ọ̀sì arọ́kẹ́ṣe o òun ló gba first class olóṣì ọmọ àlè èmi ni wọ́n fẹ́ fún ní wòtòwòtò ní new year di ọ̀dá mi lóhùn o jọ tètè bóde arọ́kẹ́ṣe bọ́ta o jọ o ah o lè lọ bẹ́ẹ̀ yẹn ó jẹ́ jẹ́ ká fira wa ṣe monetization kíákíákíá jẹ́ ká búra wa jọ inú kọ́ńtẹ́ǹtì náà ló wà olórí burúkú ọmọ àlè ọmọ ìrankíran wèrè jókòó sójú kan wèrè fẹ́ máa fọ ó fẹ́ ó fẹ́ ayé ẹ̀ máa bàjẹ́ ní bó ṣe bú godfather mi ẹ̀ àbó lórí burúkú ní ìyá ẹ̀ nígbà tó tẹ̀jẹ̀ pé lórí burúkú ìyá ẹ̀ tó ṣojú fikifiki tíyẹn ti sọ òun ti fèpè ránṣẹ́ sí ya ẹ̀ pé ọjọ́ tó ń bá kú òun ò fẹ́ rí ẹ lórí kíni òun ò fẹ́ rí ẹ lórí ibi tó ń bá sìnkú òun sí o olóṣì ọmọ àlè gbogbo àwọn èèyàn travel ìwọ náà travel olórí burúkú ò lè dá dúró pẹ̀lẹ́sẹ̀ méjèèjì iye wíwá jẹ́ bí ẹgbẹ́ ìyá ẹ̀ olóṣì ọmọ òfò ṣé yèwé jẹ́ bí ẹgbẹ́ ìyá ẹ̀ àbí bùrá mi gan jẹ́ bí ẹgbẹ́ olóṣì pẹ̀lú bí bùrá ṣe jàjẹ́ tó olórí burúkú ẹ pàpà sórí burúkú náà ni wọn kú ti kọ orí burúkú síwájú orí ẹ ah ó donation mà ti kú ten minutes káàbọ̀ èyí dáadáa lóde àti ìrètí rẹ nǹkan àbí kò ní dáa fún yín tí mi bá fún àwọn ọ̀tá àwọn ọ̀tá yín lèmi náà máa ma fún ní akólédè ọlọ ìgbà tó jẹ́ pé olórí burúkú yín ẹ̀ lè mẹ́ńtẹ́ lé ní ṣé mo tọ́ yín ṣé mo dọ́dọ̀ yín ni ṣé mo wá sọ́nà ọ̀dọ̀ yín ni tó fi jẹ́ pé ẹ̀ fi mí ẹ ṣe dúró sí ọ̀dọ̀ yín náà ṣé ìwọ wèrè ni ṣó lórí burúkú ni yín ni àtẹn yín jọ. I am minding my business on my lane these people are just trespassing all the time. Dọ́kàsì wọ́n ní kó má máa lo àwọn language yẹn mọ́. Ah. I don't want to know business first please. Káàbọ̀ kì í dáadáa lórí odò hello hello hello hello house hello house hello house hello house ten minutes ten minutes we are selling tickets selling tickets tickets for the show the show is starting in ten minutes the nine more minutes now The show is going to start in nine minutes. It's my bro, my bro, my bro is having a show tonight. They said the show is going to be very loud. It's going to be like. Hello house, hello house, hello house. The show is starting in nine minutes. Let the countdown begin. Let the countdown begin. Who is going to win this current battle? Mm. I am doing advert Ipolowo Ipolowo for the show that is starting at 9 p.m. today. I hope you will not be disappointed. Please give us the show. Oṣé Bades gbé fún. Tán bá bú bàbá ẹ̀ bú bàbá wọn padà má ṣe bí ọmọ àlè o má jẹ́ kán gbé ẹ mọ́ra o. Ní tó dẹ̀ máa ń sún wa lọ́rọ̀ tiẹ̀ ni pé ìsìn náà máa pè ẹ́ lórí fóònù sí wọ́n ti máa kó gbó sí ẹ lórí wàá lọ máa gbọ́rọ̀ wọn nìyẹn á máa tẹ̀ sí ẹ lójú kò yẹ bẹ́ẹ̀ ó ṣàmọ̀ o mọ̀ pé ò lè sọ̀rọ̀ tèmi ọ̀rọ̀ tèmi ò lè ta lórí pílàfọ́ọ̀mù ẹ̀ kò yẹ bẹ́ẹ̀ kò ń ṣe lè tó máa dago mẹ́sàn-án sí tán máa máa bẹ̀ má jẹ́ kán gbé ẹ mọ́ra o mọ̀ wọ́n ti wọ́ọ̀ṣì ẹ̀ gan mo kàn ṣáà lọ sórí gbogbo pílàfọ́ọ̀mù ọmọ ní àkílódé bàbá kíyèsára eh, sọ́rí bàbá kíyèsára báwo popsi náà ń fi káàkiri wọ́n kàn ń wọ́ọ̀ṣì popsi ni pẹ̀lú bó ṣe ṣiṣẹ́ tó bọ̀ ìwọ náà ni ò ní gbọ́ràn ní tó máa ń sú mi lọ́rọ̀ ẹ̀ nìyẹn àtijọ́ eh? ń ṣiṣẹ́ pọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo everything ti ìzẹ̀ àwọn èèyàn ti fẹ́ràn ẹ̀ bó ò ní gbọ́ ó kì í gbọ́ràn n tó máa ń sún mi lọ́rọ̀ yín nìyẹn o bra n tó máa ń sún mi lọ́rọ̀ yín nìyẹn ẹ̀yin náà wo bí tẹ́ ẹ wá ń sìn wọ́n dẹ̀ sọ fún yín lọ́jọ́ ẹ̀ wọ́n lẹ́ máa ṣiṣẹ́ ẹrú ni eh? àfìgbà tẹ́ ẹ padà lọ tẹ́yìn náà lọ ṣiṣẹ́ ẹrú ṣẹ́yìn náà rí báyìí sìn eh? ẹ̀wọ̀n àwọn wa ń wọ́ọ̀ṣì yín wọ́n ti ń wọ́ọ̀ṣì yín o eight minutes eight minutes eight minutes hello house hello house the show is starting in eight minutes eight minutes you get your wine ready get yourself ready come on move to the front move to the front alayomi ọ̀rẹ́dọ́lá move to the front we have all different types of tickets on the platform you can buy vip vvip important people the ticket starts from 1 million naira 20 million naira 30 million naira which ẹ fún mi stars yìí o hmm. entertainment ti bẹ̀rẹ̀ nìyẹn kí ló kọ́ mi àyè wá hmm. jẹ́ kó bẹ́ẹ̀ this time around ṣùgbọ́n kó má jàre gbà. Device added to your account. An iPhone now has access to my mama my mommy will not kill me she said my gorgeous daughter dorcas àbúrò bros ọjí. má jẹ́ kó ń bẹ̀ lẹ́bẹ̀ẹ́ yà ṣó fẹ́ sọ pé òtí ìtò lè dúró sórí ẹsẹ̀ méjèèjì ni ah, látọjọ́ ẹ̀ ah, ó ga ọ you can stand on your two feet look at it eh? ṣé bó lè mí dúró yìí eh? ó lè mí dúró yìí náà eh? ah. nine pm tonight ah ìwọ lọ. Hello, moving forward, moving forward, moving forward. The show is going to start in six minutes. We are counting down, counting down. The show is starting in six minutes. VVIP, you can now start boarding the gates. <laughs> we have group one, group two. Group one, group two, you can now board the gates, board the aircrafts, board these gates now. The countdown now is that we are five minutes before the start of the show. Can we have group one, group two, group three board this flight? The show is starting in five minutes and we are going to be departing on time. Hey, ó lẹ́tìkẹ́. À ń gbádùn àwọn ètò yẹn bó ṣe ń lọ. Bó ṣe ń lọ lètò ètò ní bó ṣe ń lọ. Gbé fún, jẹ́ kán mọ̀. Gbára Pop City, jẹ gbàgán lórí facebook ìdú járe járe once and for all wọ́n máa sùn pé wọ́n ní tó máa ń sún mi lọ́rọ̀ ẹ̀yìn wọ́n máa pè wọ́n máa bẹ̀ tọ́ máa ti pè tán ti bẹ̀ ẹ́ sí wọ́n máa mórí ẹ̀ wálẹ̀ ni ní tó máa ń sún mi náà nìyẹn téèyàn bá ti wà tí ò bá ti lè dúró lórí ẹsẹ̀ méjèèjì wọn akọ́ máa gbọ́ báàlọ̀ báàlọ̀ wọ́n fẹ́ kó sí wàhálà ni wọ́n bá dẹ̀ ti kó sí wàhálà tó wọ́n bá yọ̀sẹ̀ ìwọ náà woruworu ah, èmi ò ṣáà láìkì ẹ̀ mi ò láìkì ẹ̀ ọ̀nkú mi mi ò láìkì ẹ̀ ọ́ ibi tá a délé ní nísìnyí báyìí ẹ̀yin lẹ kọ́ sí lọ́jọ́ kìíní àná èèyàn sọ ó ní pé bó ṣe wà yẹn o mo máa lò ẹ́ ní o ipe ẹrú ni ẹ ò dẹ̀ ṣe máa ṣiṣẹ́ ṣé wọ́n fògùn bẹ́yìn sọ̀rọ̀ ni mi ò láìkí ẹ o wọ́n dẹ̀ pàpà sọ ẹ dẹ̀ tún padà ẹ dẹ̀ tún padà lọ sẹ́nu iṣẹ́ yẹn ẹ dẹ̀ tún jíṣẹ́ yẹn lọ ẹ̀yin náà wà breaking news breaking news breaking news we are still counting down counting down counting down the show the show is going to start in four minutes. Buy your ticket, VVIP is available. We are selling fast. Don't forget to patronize us on the show. It's starting in four minutes. Countdown, countdown, countdown. Eh? wọ́n ní ẹ bó ṣe wà yẹn ó máa ṣẹrú mi ni mo dẹ̀ ṣe máa lù ẹ́ ah, ah. àfi bí oògùn ni mo dẹ̀ fọwọ́ lẹ́ran mo ní mi ò ṣe bọ̀dá yìí kí ló dé kí ni bọ̀dá yìí ni mo ṣe bọ̀dá yìí jú sí mi ni ọ̀rọ̀ ọjọ́ òní ìtàn wí ó ti yíwọ́ o ó tún ti zazu here. zazu 2023 man let's get máa lẹ́tìkẹ́ VVVIP the show is starting in three minutes can I ask all the audience to sit down and make yourself comfortable three more minutes ticket is selling out you have three more minutes to purchase your ticket hello for me stars yo you have three more minutes to give me three thousand stars you have three more minutes to give me three thousand stars. Mm. èmi mi ò sí náà èmi kẹ ọmọ mo járe ẹgbà ni mẹ wá ah ó yẹ kí ó yẹ kí bọ̀dá yẹn ti lọ wọn á sọ bọ̀dó ń bọ̀dá lẹ́rú wọn á máa pariwo báàlà báàlà báàlà ọ̀rọ̀ wa délẹ̀ tán ní ìsìn kálukú wa yọ ọ̀sẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan hmm. ibi wọn bá bá ní dé ni wọn ó sì ní dé ẹjọ́ nítorí ọlọ́run ẹ mọ́ bínú o ẹ̀yin ṣe mọ̀ nǹkan tẹ́yìn náà ṣe fẹ́mi náà lèmi náà ṣe tèmi padà o hmm. ẹ̀ ní dààmú o ṣe mọ̀ pé bẹ́yìn náà ṣe mọ́ sí kíni tẹ̀símọ́ fún bọ̀dà ní akólé ìdùnnú ẹjọ́ àsìkò tèmi ní láti fún wọn ní akólé ìdùnnú tó bá tún yí wá sọ́nà ọ̀dọ̀ mi ẹ̀yin náà lè ṣe bẹ́ẹ̀. hello breaking news breaking news we have two more minutes before the start of this show i hope my brother is getting ready to click that live chat in two minutes don't tell me any story you will not sleep off in the mighty name of jesus ọlọ́ọ̀bù ò ní díẹ̀ sùn lọ́wọ́ hmm. ó three more minutes Oku two more minutes ọ̀rọ̀ náà ọ̀rọ̀ yóò nílé wọ̀ ọ̀rọ̀ yóò nílé wọ̀ tòlótòló gọ́mẹ̀dì yẹ ọ̀rọ̀ yóò nílé. you know when they were watching your father on Facebook kò anybody tó bẹ́ẹ̀ wọ́n tó ní kàn stop o máa kàn máa worship ọ̀bí sẹ́bẹ̀. the show is about to start in one minute let us count down twenty nineteen. 18, 17, 16, 15, 14. Back. Thank you so much for watching. See you next time. Bye for now.